يكون الأولون آية عزيز أرض الله السميع العليم من الشيطان الرجيم المحمدين حمده ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بالإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد له جنات تجري تحت مدعيها خالدين فيها أبدا ذلك الخمس العظيم أنظر الصعاب عدد تمحص الصعاب إذ وأن سعاد أنك بلي بلي أو بعد جاز وعين من بعد أبوك لا ملوك قربين bá tún lọ sí ẹ̀. Níbi ipò yẹn, ọlọ́run ẹni àkọ́kọ́ ni àwọn tí wọ́n gba ìsìláà gbèrú mọ́kà tí wọ́n náwó lára sẹ́sìn ṣáájú tó tó ṣe é kíra lọ sí ìlú Màdínà. Àwọn tó ṣe é kíra lọ sí Abáṣà, Ethiopia, tàkọ́kọ́ àbíkẹ́lẹ́ ẹ̀ẹ̀kejì àkọ́kọ́ àbìkejì àlejò ti mú la ìlànà habasha fi rọ́jà bí sábà ti kọ́ nínú ìgbòho مكونة من اثنين عشر رجلا وأربع نسوة Ìjírà àkọ́kọ́ bá Mùsùlùmí ṣe láti Mẹ́kà lọ sí Ethiopia ní oṣù Rọ́jà ní ọdún ka ló jáde bí ti àná sí. Àwọn tó wà ọkùnrin méjìlá àti obìnrin mélòó obìnrin mẹ́rin nínú wọn ní sáré Osman gbóná Afan àrólé kẹfà lẹ́yìn ànábì àtìyàwó rẹ̀ tó ń jẹ́ kí ni olùkọ́ ìyá ọmọ ànábì lórí àlọ́ta láàrin ha. ìlànà àbùsùn. lẹ́yìn náà ló ń wá ṣe kíra lọ sí abájá ẹlẹ́ẹ̀kejì lùkámúnà lè zàlá láti ọ̀sàmẹ̀lẹ́ ọ̀sàmẹ̀lóòrùn ọ̀ṣùnà nǹkan lọ sí ìlú àmẹ́ ọ̀sàmẹ̀lẹ́ aṣọ ọ̀sùn aṣọ ìwúrọ̀ àtà. ìgbà tó lọ sí abájá ẹlẹ́ẹ̀kejì á wọ́n rò pé àwọn ẹlẹ́kọ̀ọ́ fi wọn fi àgbà mùsùlùmí nọ́mbà tí wọ́n á lé wọn àdúgbò wà láti sọ̀rọ̀ ìgbà náà àwọn kan tí wọ́n á kó wọn gbogbo wọn jẹ́ ọkùnrin mẹ́tàléní ọgọ́rùn-ún eighty three men obìnrin jẹ́ méjìdínlé ogún tàbí mọ́tàdínlógún pàṣẹ ìṣùtọ̀ tí wọ́n lọ sí ìlú Ethiopia. àwọn wọ̀nyí ipò wọn ju àwọn tó gba ìsìláàmù lẹ́yìn wọn lẹ́yìn yẹn ni hamsa bolo abdul tọ́lì si awa ìsáré ìsáré sáré lọ lójú wa wà á gbogbo alẹ́ ángíláàbù àgbẹ̀wò ángíláàbù àti ìṣáàrí ti ìjà nínú ọdún kẹfà tí ẹgbẹ́ àwọn Ethiopia sẹ́gbẹ́ bàbá kan ló bí òun àti bàbá àgbẹ̀bí à ń pè ní Hamza wọ́n mọ̀ ápè tọ́pì gba Islam ó ṣe gba Islam ni mo sọ níjókòó yìí ó yà jẹ ta ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wáyé tó bá fàṣájú tàbí bá ń tó ní àlùkùlùkù àṣejù níbi ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ìsìláàmù ara mọ́. Àlọ́ yìí ni àhálàkà lè mú tàlẹ́ǹtì ọ̀rọ̀ tí mo bá lọ fi mú. Àlọ́ mú tàlẹ́ǹtì ọ̀rọ̀ àwọn aláṣejù níbi ẹ̀sìn ní parun bá wọn. Ìyàrún wọ́n parun àwọn òwò aláṣejù níbi ẹ̀sìn kí ló ń pè ìkọjá àlà níbi ẹ̀rù kírísítẹ́nì lọ títù èdè mùsùlùmí wá ń kọjá wọ́n á síbẹ̀ ẹ̀rọ ẹ̀já lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀sán ọlọ́run ní ilẹ̀. àṣejù nìyẹn torí pé ṣẹ̀rí àwọn ọ̀sán tó bá bá rí kírísítẹ́ ká kí ni ká jà ìjà ló lẹ́yìn.

ayé ẹ̀sìn bàjẹ́ ìwọ tó ń dojú èṣù lọ́nà tó kú lọ́nà ọlọ́run wọn ní kí ni kò ní dá fún ọ àṣẹ jù ní méjì ẹ̀. àtàlẹ́ sọ̀rọ̀ wàtàṣà dúdú wàlùkùlù wù kì í mọ̀mọ́ ẹ̀sìn lọ fara mi. èbó kí wàá ní ẹ̀ka àárọ̀ òun ẹ̀ka àárọ̀ òun àjíire bí o adúgbẹ́ o èmi ò sọ wá o àmì o apàdé láyọ̀ ẹ̀fọ́ tó bá jókòó ní ẹ̀fọ́ tí èso ọ̀rọ̀ àlọ́lé o níjọ́ fún un bẹ̀. Ìmùtẹ́sì sọ̀rọ̀ wípé ìwà ti ẹgbẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ dá. Kó gba ẹ̀sìn ìgbà lára rẹ̀ látara kiri látara wa. Kúlẹ̀gbẹ́ ayé ọ̀rọ̀ ẹ̀sìn náà mo kàn ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé àṣejù nídìí ẹ̀sìn rẹ̀ ló wá mú àtúnjá àti tẹ̀lé ìgbà ìlànà. kò sọ ìgbé àbẹ́bí jókòó ní sọ̀fà ni lọ lẹ́ lóko òkúta ní àtàrí ó wá ń ṣẹ̀jẹ̀. Átùmù ọrịa sójú àbúrò ẹ̀rù Hamza ọrịa àbúrò ọrịa sójú àbúrò bàbá àná lọ sóko pẹ̀lú ọ̀pá ó ń bọ̀. Ọmọbìnrin wá sọ fún pé àlọ́sì ọmọ ẹ̀gbọ́n ẹ̀. ó wá débẹ̀ ló sọ lórí tó ń ṣẹ̀jẹ̀ ó ṣe lọ bá àbújá ní káàbà tó da dídí ilé ọba yẹn tó dáàbò lórí fẹ́ jìyà láti wọ́n ń pe ìmọ̀ ẹ̀sìn ẹ̀ wọ́n wá fẹ́ tu ẹ̀sìn ẹ̀ kọ́nà jẹ́ kí wọ́n àná tó tó tàwárí. ìjẹ́ ló ti bí àti ẹ̀sìn rẹ̀ yẹn òun sì gbá látòmí lọ. ìbínú aburú tí wọ́n ṣe sí àná ló ṣe pápá sí kọ́lọ̀ sí ẹ̀mí ẹ̀ṣẹ̀ kò ń gẹ́gẹ́ bí bóyá ló ṣe jáde sára yẹn lẹ́gbò ọ̀ka ọlọ́run lórí rẹ̀ ẹnì kan wà lóko ìyẹn ní àrántí àkùnrin ìgbẹ́ka ẹ̀sìn ọmọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ bó ń ṣe ẹ̀sìn bàbá òjì àdọ́gbò tó lálàáfíà fún ẹ̀sìn yìí tó ṣẹlẹ̀ máa mú mú ṣùgbọ́n ṣe ka ìsìláàmù yẹn lẹ́yìn náà ni ọmọ ìsìláàmù ọdún kẹfà ẹ ti ìsìláàmù hàmsà ọjọ́ kẹta hàmsà ìsìláàmù ni ọmọ ìsìláàmù àti umar ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nígboyà láti gbèrò àwọn ní mùsùlùmí ní gbàgbà torí pé àwọn méjèèjì jẹ́ gẹ́gẹ́ akínkanjú wọ́n yìí ti ṣe ojú. ìrọ̀wé àjọ ní eré ẹ̀rí ẹ̀ ọlọ́run alágbọ̀n ìgbọ̀n. هذا الله تعالى أعلم lẹ́yìn náà al-muhajiruna ila al-madina àwọn sàábé tí wọ́n ṣe jíra láti mọ́ta lọ sí kéré ìlú bẹ̀rẹ̀ náà sábà tó bẹ̀rẹ̀ náà yẹn lágbára arábìnrin náà wà sí àwọn fábílì òjò lọ lọ́sùn wa. láyìn lẹ́gbàá ọ̀sán lè ṣe é rà wọ́n ní tó padà ọlọ́run kò máa lọ́rẹ́. Àlàǹsọ́rù lẹ́dínà àwọn وعين بهم النصر للمهاجرين بأموالهم وعقوب بعد إيمان برسوله صلى الله عليه وسلم فكذلك والرسول المنافق àti ìtẹ̀gbọ́tẹ́lé lọ́ta tí àwọn ṣùkú ìmàtún lọ́dẹ̀ tàbílẹ̀ lórí ìsí nẹ́ta ẹ̀rù á fàkú أموالهم وقاتلوا مع رسول الله صلى الله عليه وسلم قبل الفتح ليلى وولوكا àwọn àǹsọ́rí tó gba àwọn mùsùlùmí láti mẹ́kà lálejò láti sọ̀rọ̀ wọn bí àbí tí wọ́n fi dúkìá bẹ́ẹ̀ sí ní jọ́nà lórí pẹ̀lú rí. dúkìá wọn dá sí méjì ara mọ́kà tàbí àwọn náà wọn lò láti àárí nínú wọn tí ó yí ara mọ́kà tó ní òjò múyàwó rẹ̀ jáde múyàwó rẹ̀ jẹ́lẹ̀ lọ. Bàbá àwọn ẹni ìyàwó yẹn ò jẹ́ kí ìyàwó tẹ̀lé tó ní ìyàwó mi bá lọ́wọ́ sí i ṣe ìjà òun sì kọ́ kalẹ̀ tí wọ́n fi tí wọ́n fẹ́ràn ọlọ́run wọ́n fẹ́ràn àtẹ̀sí. Ọ̀lọ́gbọ́n àdéhùn Àwọn tí wọ́n náwó tí wọ́n tó jagun sójú ọmọ ọlọ́run ṣáájú fásitì Mẹ́kà. Wà á rò láìda ìlú láti kóòlì sàá. Ó bá ń bá sọ ètò sínú ọ̀rọ̀ náà fún sọ láàyè sábì ní ìkó. Mẹ̀n á ń fakọ̀ mi nǹkan mi lè fàtì wà kọ́ tala أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى وعد الله الحسنى الله لا يستوي منكم gbogbo ní tẹ́tí mùsùlùmí tàbí wọn ò ṣe déédéé láàrin ní òun àwọn tí wọ́n náà kí àwọn ṣáájú fájú mẹ́ka wà kọ́ ọ̀tàlá tí wọ́n ti jagun lórí ọ̀nà ọ̀nà. Ìyá ìyá àwọn ọmọ ya wà lẹ́sẹ̀ ní ẹni ẹni ẹni ọkùnrin ìlà àdúgbò ọ̀jọ̀ ìlú. Ọlọ́ni, ipò tàwọn wọ̀nyí, ààbọ̀ mọ̀jà ọ̀jọ́ ó tóbi ju

àwọn jùmùhúrù ìrìnàmá wọ́n ní fatihu maka lọ́yọ̀ jùmùhúrù àwọn ilé ìlẹ́yìnbíyà ìlẹ́yìnbíyà yẹni ìgbà tí ayàtàwọn amúsíwájú fatihu tánàbí rògbì tọ́lọ̀ ànábì lánàá pé òun wọ mọ́kà tí ò sí wàhálà ànábì wa fẹ́ lọ ṣe

ثم عثمان ثم علي رضي الله عنه أجمعين àwọn tí kò A tó ga olàwọn àwọ́dá àwọn bí tí wọ́n máa dà àbúbá tí ìwọ́gbà ìgbóhùnmá àti àbìlẹ̀ wàtí àti ìsìnlẹ̀ ìbáàdì tó mọ̀ fáríyá àbú nàìjírí rọ̀bí ọba àmì kọ́ ìrìbá tó àti tó ó ní wàá صلى الله عليه وآله وسلم وعزة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله تعالها موعظة مودع فأوصينا قال أوصيكم بتقوى الله والصبر والطاعة وإن تقر عليكم عبد عشير وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين عبدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن فإن كل ولا ضلالة حديث عن سنن أبي داود وقال الذي رحمه الله نعم ìrìbáàtù tó lò sáríà ó ní wà á bọ̀ rẹ rọ̀sùlù mẹ́sàn-án láàrin ọ̀rẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe wá àdúgbò wa tó bá wa sọ̀rọ̀ èṣù sí níjọ́ kan mọ́ ìdọ̀tà bàálí ìdọ̀tà wá àti láàbẹ̀ tó jókòó lórí ìwádìí láti débi wípé nílé àlùkò àwọn kan wá rí rí ẹgbẹ́tẹ̀ bá gbọ́ wà sí ẹ̀rẹ̀ ló ń jà. wàdárọ̀ fat ní alẹ́ ọ̀yún àwọn ojú dáadé àwọn èèyàn omi mọ́kàndínlẹ́ ní omi jábọ́ lójú àwọn ọjọ́ ìlú ńlá láti lè wà. fàkúlù làbáwá sọ pé yá Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ụmụ ha ودعي wáàbí tó ṣe dàbí wáàbí ìdágbére lò ṣé èkó ìrẹ́pò láyé ọ̀sìnà tó bá rí tí a fojú lọ kọ́ọ̀lù àlẹ́bí sọ̀rọ̀ láàrin ọ̀gá mi kúrò sí ìgbòkè ìtàkùwà ìyẹn jù ní àkọ́kọ́ ni ó ní ọlọ́run wàtọ́rọ̀ì wàtọ́ra kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀gbà sẹ́lá ti gbọ́rọ̀ ọlọ́run yọ́wọ́ ẹ̀ka ọlọ́run ẹ̀tẹ́ sí yọ́bá ti kà fún ẹ̀ta yọ́wọ́ ọba lórí sọ báyìí ẹ̀tẹ́ sí yọ́bá ti kà fún ẹ̀ta wà ìfáwò àléyìnkò abẹ̀ló kàṣì ẹ̀wá túbọ̀ o inú mọ̀ràn mi tó bá jẹ́ pé Eru ọmọ habasha aláwọ̀ dúdú láti Ethiopia òun wọ́n ti jẹ olórí ní ẹ̀gbọ́n kẹ́sìgínì kẹgbà àṣẹ tó bá parí ní kẹ́sìgínì ẹ̀mà tẹ̀lé tó pé wà ìlẹ́wò dájúdájú mọ ìyá ìṣù ní ìkún ẹni bẹ́ẹ̀ rẹ̀ bá fún òun tó sì wà láyé pàtàkì ìlà bá ń wọ́n yẹ tó ya pa àfihàn tó pọ̀ nínú ẹ̀sìn wàhálà ìkòkè sùn lẹ́sìn kọ́rọ̀ bá ti rí báyọ̀ náà àbáyọ ni pé eléyìí sọ báyìí eléyìí sọ báyìí eléyìí sọ báyìí súnà tèmi kẹ́ ẹ̀ ti gbó nínú àwọn ọ̀rọ̀ tó máa sọ. ẹnì ní alẹ́ ṣe báyìí ẹnì kan ní àfihàn ṣe báyìí ẹnìkan ní alẹ́ gbẹ́lẹ̀ ẹnìkan ní alẹ́ sunkọ́ ẹnìkan ní alẹ́ fi sáko ẹnìkan ní alẹ́ fi sẹ́nu ẹnìkan ní ìtànà ìsòrò fàálẹ́ ikú ìsòrò nígbà náà tọrọ bá ti pín yẹlẹyẹlẹ sùnà tìyẹ àtàbí ìjẹ ìdílé o wọ́n tún lè fi ìwúlà fáyín àwọn òṣìṣẹ́ àti ojú ọ̀nà àwọn àrólé èdè tí wọ́n mọ̀ náà. فالجمهور أهل السنة جمهور العلماء علماء أهل السنة جمهور علماء أهل السنة على أن الخلفاء الراشدين هم أبو بكر وعمر وعثمان وعلي بالأدلة àwọn àpá ọ̀sùnlọ̀ sọ pé àwọn àrólẹ́ àtẹ́bí tí wọ́n mọ́ ìrìn àrúgbá tí ó máa tó fún àti àti pẹ̀lú àwọn ẹ̀rí onígbé ló ń sùn wá. Adù àlẹ́ ìhá ìrìnàwá àjíjì. Ẹ ti mú dáadáa pẹ̀lú eyín ọ̀gàn yín. Kẹ̀tì mú ẹ lọ́jọ́ jábọ́. Wàyá àpò ẹ ṣọ́ra. Wọ́n mọ̀ ọ̀dàgbà òkèlè mọ̀ fún àwọn ọ̀rọ̀ tuntun tuntun mẹ́sì. Fa ìlà kúlà ìdè àti láwọn tuntun yìí là ń pè ládàádáálẹ̀ gbogbo àdáadáálẹ̀ sì ní ìlànà rẹ̀. ìtorí náà àwọn yìí mọ̀ ọmọ ojú ọ̀nà kẹ́kẹ́ ní àwọn wà nínú táwọn ọmọ òun fi kalẹ̀ láàrin torí ọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá padà wo tí ó ti kalẹ̀ yẹn náà ìtànà tó ti ṣe àwọn àpẹẹrẹ tàwọn bí aláṣà ń tà nínú ọ̀dọ́ àlọ́sì jáde lórí òkè rẹ̀ àwọn èèyàn tó tẹ̀lé rẹ̀ ìgbà tí ó ti àwọn èèyàn tó ìgbàgbé ẹ̀dá kẹta ìjọ kẹrin èrò tí wàá pọ̀ níjọ yẹn àlọ́bí wàá jáde wọn ní kí àlọ́bí ìgbà tó wàá pẹ́ àlọ́bí wàá jáde sọ fún lọ́dún bí ìlú kù yóò ti kù ẹ máa lọ ní ọlọ́dún láàrin ìlú ìpè ìtọ́jú orí jù lọ àwọn ìwà sí ìlú òyìnbó. ẹlẹ́mi yóò fẹ́ pé nínú yẹn náà lájá máa ní rárá. àlejò wa sọ ọ̀lọ́lọ́ àìlọ́ àìlọ́ máa ṣe ìdí tó wọn ò fi jáde láti kí á ìrìnrìn yẹn nínú àwọn yẹn ìdíjọ́ kẹfà àti ìjọ́ kẹfà ìdílé òun báyà tó ní kọ́lọ̀ náà sọ́dọ̀ nínú. Ìlàyà Sàánì tó لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عرفتم حريص عليه فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم olóṣèlú ìtura àgbà ìṣúná ti ta ọ̀la. ọlọ́run ní kí lọ́kọ̀ọ́ ní gbẹ́rẹ́ ọkùnrin lọ́wọ́ lápọ̀dé lẹ́sìn pàápàá dájúdájú já àkún tó ti dé wá báyìí rọ̀súlù òjíṣẹ́ kan mẹ́rin áwùsì kan láti mú omi látara ayé ìtumọ̀ rẹ̀ tààrà gbogbo mùsùlùmí ayé àti kákó gbogbo ẹ̀dá ọmọ ìlú lẹ́gbẹ́ láti lọ yóò lọ́pọ̀ tó ṣe ìrìnà ìwé sáré ìjọba ló gbé ṣe sí ìṣòro ẹ̀dá. Bàbá ní ká wo àwọn lárúbáwá lápapọ̀ lárúbáwá bíi tìmí. Bàbá ní ká wo àwọn kùrẹ́ṣì kùrẹ́ṣì bíi tìmí. Wá bí. Torí pé ìgbìmọ̀ ọlọ́run ti tó ṣiṣẹ́, tó bá ti dán bẹ́ẹ̀ lẹ́jẹ́ àwọn aráàlú rẹ̀ yóò kìlọ̀ fún àwọn àṣírọ̀ rẹ̀. kìlọ̀ fún àwọn aráalé rẹ̀ tó ń yálà sùnú ẹ̀ bàbá rẹ̀ ní sẹ́ ẹ̀rẹ̀ lóko ètò ó tó gbogbo wọn lẹ́yìn kọ̀ọ̀kan bàbá wà bò rẹ̀ náà bàbá ó pè wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan títí tó fi wá lórí àwọn ọmọ rẹ̀ tó fi gbogbo àtúmọ̀ náà. Odò tó wá bọ́ sí àtúmọ̀ àtúmọ̀ torí náà ó ti dé bàbá yín òṣìṣẹ́ kan látara yín òṣìṣẹ́ yìí àbíjọ àléèdì ìnira ní máa jẹ́ kù máa àmì tó tàbí ká sọ pé náà gbogbo ń tó lè kó palára bá yín tàbí ká sọ pé gbogbo ń tó lè kó nira bá yín àzízón àlẹ́yìn kèé tó bá nà ní. Káàmù bí wípé ìjọba lè kópa lára máa yẹ yóò máa ní lára rẹ̀ náà. Àríyìnbọn àlẹ́yìnbọn. Kàkàdá àríyìnbọn àlẹ́yìnbọn. Ẹni máa ń ṣojú kòkòrò dáadáa làwọn ti jẹ kò yé nínú mú ní ọ̀hún ọ̀hún. Ó wá jẹ́ ọ̀hún aláàánú ọ̀hún oníkẹ̀ẹ́. bìbí gbogbo ilé ìfáwọn onígbà tó ń gbòòrò. àlọ́bì náà kí ìrìn ní ẹgbẹ́ òun dúró òun jáde nítorí nínú òun náà sọ ti èèyàn yìí wá sí ọ̀rọ̀ èèyàn ẹgbẹ́ ìwọ náà náà àwọn ọjọ́ kan wà ìdí kó ṣe kò kọ́kọ́ tó jọ ọ̀rẹ́ báyìí aago kan ni ẹlòmíì wọ́n jí ní òyàwó ẹ̀ lójú tó wá tẹ̀sà lẹ́kọ̀ọ́ kí n ṣe pàpàpà. kọ́nà wá ní ọ̀rọ̀ rẹ̀ máa ń ṣáánú kíláàsì àlọ́ ni kò sí tó wọ̀ ní kí ni. sábà bí bá ti sọ́nà bí wà láyé kí ọlọ́run lè ṣe ó lè sọ́nà ọ̀rọ̀ rẹ̀. ìgbà táwọn bí jáde láyé àwọn ìyá wọn kí ṣùgbọ́n tó bá ń kí àwọn tí márùn kan lè gbé bẹ̀rẹ̀ wọ́n yàn náà mú yóò mú ṣáájú wọn kí àwọn mẹ́wàá kan lè kóra wọn jọ bẹ̀rẹ̀ wọ́n yàn náà mú yóò mú kí àwọn mẹ́ta kan lè káàkiri wọn ṣáájú ẹni tó wá jẹ́ àlè fàǹgbà náà ó bá gbọ́dọ̀ lọ́kọ̀ọ̀kan gbáníà ó wá lọ́ọ́ ṣáájú tọ̀nà ká pa gbogbo wọn bọ̀ ká yẹ̀ náà mú kàfún kó jẹ́ ọ̀sán tí mo sọ̀rọ̀ ní òun. Ìyẹn làwọn ọ̀sán tó lórí ìjà láṣá mú. Àwọn tó sọ bẹ́ẹ̀ pé ìlú wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní òun ló kì í ṣe bídíà. Ànábì ló ti ń ṣe àlọ́bí ò ṣe máa ń sọ̀ sí kí ni ìdí ó máa ń dọ̀rọ̀ báwo ni bá ti jáde láyé tó lè dọ̀rọ̀ yẹn náà ìyẹn ló bàbá ẹgbẹ́ tó máa ń ká jámù èèyàn lè kíráàkà méjì tó lóhùn lọ lé ìfẹ́ tí ó wù ú èèyàn sì lè bá wọn sí fúnjọ́ méje gbóló ẹ̀sìn ní ìjọ́ méjì ẹ̀rọ ọ̀sẹ̀ lọ lórí ìṣẹ́ lórí torí pé kò jẹ́ kí ni mọ́ ọ̀ràn rẹ̀ ṣùgbọ́n àná ṣe wá àbí láti ṣe wá lójú tó kò oore tí kẹ́lé ń lò nǹkan bẹ́ẹ̀. o tó jẹ́ pé gbà tí wọ́n bá wùlẹ̀ Láyé àdẹ́bì wọ́n máa ń pè òun lẹ́ẹ̀kan níjọ jímọ̀. Ṣùgbọ́n ìlú ti wá ń gbòòrò, ọjà ti pọ̀, kò sì sí máikrófóònù, kò sì láàájú ọwọ́ báyìí ń wò. Kò sọ́wọ́ ní kí wọ́n lọ fáàrin ọjà. Ní láàyò kílòrò ìyàgbẹ́ kò ní ṣe é ṣe fáwọn ọ̀rọ̀ ọjà tí wọ́n bọ́ kí ni sọ́ọ́ta alùmọ̀ àdìn hìnà yóò àdìn ìrìnàjì àwòlá ìṣòro láàyè àwàlá ìdọ̀gbọ́n ṣùk dọ̀gbọ́n àtọ́kọ́ nítorí ariwo ọjà. Sàgbélọ́jà ẹ̀bẹ̀rẹ̀ àgbẹ̀kọ̀ nígbà ariwo pọ̀.

اللهم لا إلى نعم. فصفينة النجاة عند الفتنة هي صفينة رسول صلى الله عليه وآله وسلم على الخلفاء الراشدين المهديين كما بيّنه الشيخ ربيع بن هادي المذهبي في شرح هذا الحديث سفينة النجاة سبب سفينة وجوده ọkọ̀ ojú omi ìgbàlà ọkọ̀ ìgbàlà téèyàn lè sùn lásìkò tiwa yìí omi kéde ọkọ̀ ìgbàlà ànábì àti táwọn kéde àwọn àrólé ànábì tí wọ́n mọ̀nà gẹ́gẹ́ bí ṣètò rọ̀bì mọ́ ṣe ṣàlàyé ẹ̀lú tí àyè ṣẹ́rù àfídà ti sálá àti fábùlà àdìyí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn nínú lẹ́yìn náà ni àlẹ́bí ilẹ̀ ṣáàkìdà lákùnmọ̀rọ̀ súnú sọ̀lọ́lá àríwá àríwá lábìlẹ̀ jẹ́nà a ní àwọn táàmù tí sọ wípọ́ máa lè jẹ́nà ni wọ́n látàyé láwọn sọ̀hábà kí ni wọ́n mẹ́rin pàwọn mẹ́wàá yẹn rẹ̀ bìlì jẹ́nà àwọn ni àrólé àlọ́bí mẹ́rin abúbákí rúmà rúmà àti ìlú mélòó mẹ́rin fàáyìn ìkúlù zèyí ó di márùn fáàdì kúlù àbí ìwàkọ́ ó di mẹ́fà abdulrahman kúlù àwọn ó di méje tọ́lá kúlù àtìlá ó di mẹ́jọ abdulmẹ́ kúlù àwọn ó di mẹ́fà àbúrò mẹ́yìndá àmì kúlù jarọ́ ó mẹ́wàá orí táwọn abá àti ìlú fàáyìn tó ń

mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run bá bí sábọ̀lọ́lọ́mọ ọba tó sọ báyìí pé la ó ní abúbákiri fìlì jáàmùnà ó di mélòó àkọ́kọ́ abúbákiri ọmọ àlìjẹ́mọ̀ làbúbákiri wà úmàrú fìlì jáàmùnà ọmọ àlìjẹ́mọ̀ ni ó bá wà ùsùmánú fìlì jáàmùnà ọmọ àlìjẹ́mọ̀ ni ó bá wà á ní yú kìlìjánà á ní ìdúrà àbítọ́lì gọmọ àbíjẹ́nà wà tọ́lé hátú kìlìjánà títí títí tó fi dárúkọ àwọn mẹ́wàá yẹn rọwọ́ ahmed wà kìrìmìdì wà nàzáì kìlìkúbọ̀rọ̀ من حديث عبد الرحمن بن عوف وسعاو الألباني في صحيح الجامع àwọn àìsàn àti ìrántí ìyẹn. Ànábì fúnra ẹ̀ sẹ́nì kan wá dé lónìí tó ní kì í ṣúwọ́ ìjọba ìjẹ́ náà ló ṣe yẹn. ẹ tó sọ kí ló ń sọ tó sọ pé òun ò gba ọ̀rọ̀ àjọ́bì sọ ìgbà ìwá ìtàgé kí ló sọ fọ́mọ ìjẹ́ náà lọ. ó dárí táwọn fámílì àwọn alágbára ń ṣàpín àjẹ́ náà wọn lọ́wọ́. ìyẹn ni àwọn àfihàn tó ń ṣe là ń pè ní ìbákùnrin ẹ̀sìn kan bíi mùnàfíkì ọkàn gbogbo tó bá ìmọ̀ ẹ̀já àti ìrọ̀tún ìkórìíra pàtàkì nínú sáàdà ti mú wa ẹlòmí kó gbọ́ sáàdà ti mú wa ló kórìíra nínú ọ̀kan ìmọ̀nàfíkì ni ẹnì kan kò kórìíra gbogbo sáàdà ti mú wa ṣùgbọ́n àwọn kẹkẹ́ wà pàtàkì ti mú wa ó kórìíra mùnàfíkì ló náà kì í ṣe mùsùlùmí. fún àpẹẹrẹ àlẹ́ mi ní ká mẹ́ta já àwọn ọmọdé ajá dùn kó ah, òṣèrò lélẹ́ ìdáre àdọ́bí ni ká mọ̀ jẹ́ tó lọ́ra tó wọ́n ṣe ṣe báyìí ló ń tó wá tó wá tó ń asádọ́tù sáàríà alìjíríà ọdún kejì tí wọ́n ṣe jíra 2ah wá sí ìlú nàìjíríà oòrùn wọ́n lọ ní ìjíra ọ̀rọ̀ pọ̀ fẹ́ ṣùgbọ́n àwọn tó lọ oòrùn ni wọ́n jẹ́ ọmọ àlìjẹ́sà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípa arákùnrin kan ní ààbí gbólọ́rọ́ ààbí ìbáṣà nígbà tí wọ́n fẹ́ lọ gba mọ́kà pátápátá táwọn mùsùlùmí ti gbéra àwọn ọmọ ogun wọn ti gbéra ó wá kọ lẹ́tà ránṣẹ́ sáwọn èèyàn rẹ̀ ní ń pẹ̀lú àwọn ọmọ ogun òun ọlọ́wọ́ aṣọ wá ní. obìnrin lọ́dọ́ ti náà ó wá ń lọ kí àwọn áàtì wọn lọ sí tàbílẹ̀tì rẹ̀ ìgbà tó wọn lẹ́tà tó wà lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ wò wọ́n lẹ́tà kan lọ wọ́n wo gbogbo ẹ̀rọ ìlú lẹ́tà lọ ànẹ́bí òde ń parọ́ àwọn ọjà tí ó wò ní ìṣe o àṣé inú irun ló fi sí ẹ̀rọ obìnrin ti irun ti kó wá ìsinmi irun tó kí lẹ́tà yẹn ta òun ni sàádé bá gbé yẹn bọ́ọ̀nù láti ìbáyìí. Gàtí wọ́n á dé, a ìwọ́ tó tó máa ń tú àṣírí àwọn mùsùlùmí máwọn ọ̀tọ́ ní ara àwọn ọ̀tọ́ àṣírí. Wọ́n á dị ìdí tó fi ṣe kí ni tó fi kọ́ lẹ́tà rẹ̀. Nígbà òfin kọ́ ni pé àwọn ará alé sọ fún ọ táwọn bá ti dé ẹgbẹ́ jẹ́ kí kálukú ṣe kí kó tó sílẹ̀ kó má jáde fẹ́ já ooru òun kò sọ fún wọn lẹ̀. yẹn àwọn ti múra wọn ti gbọ́ nìyẹn. ó bá òun sọ tọ́ fi tó bẹ́ẹ̀ lò òní ó bu ní.

وما يدريك لعل الله اطلع على آل بدر فقال اعبدوا ما شئتم قد غفرت لكم متفق رواه مسلم Ànábì ní à ẹni tó ló fẹ́ bẹ́ lórí tó pé múlẹ̀ fi kì ìyàgò bá dúró. Ṣé wo ọmọ ní ìrẹ́ Umar tí ọlọ́run ọba dojú gbogbo àwọn tó jagun bá dúró ó wá sọ pé ìmọ̀lú màṣíìtò ti iri tẹ́ ṣe ìṣàkóríjì fún ní pátápátá ẹni yẹn ni wọ́n kó ìlú lórí nínú wọn ni àwọn tí wọ́n kú lójú ogun ọlọ́sọ̀rọ̀ wọn azab tó sọ́tà àzá sọ́tà thirty three àyà twenty three to ká nínú nínú nínú ìjà àtúntò sọ́tà tìrẹ̀ من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نفسه ومنهم من يرجو ولا تستقموا تبديلا يؤتي الله الصالحين بالسجن ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهرهم فريقا تقتلون وتأسيرون فريقا وأولكم أرضهم وديارهم وأموالهم وأرضا تفرحونها وجعل لكم على كل شيء قديرا آية خير بمثل الأرض ọlọ́run nínú ìmọ̀kùnrin lẹ́yìn ìrọ̀lẹ́gbọ́n mẹ́rin ọ̀sìnkúnlá ó ń bẹ nínú àwọn onígbàgbé òjòrò àwọn ọkùnrin kan wọ́n kò ṣẹ lótòtò àdéhùn tí ó bọ́lọ̀ wọn bá ṣe wípé mẹ́rin kọ́dọ̀ láìpẹ́ àdéhùn tó ṣe mọ́lọ̀ ni pé ẹ̀sìn yìí táwọn bá ti jáde ìmọ̀ náà wà ìmọ̀ ṣàkàdà inú táwọn ọmọ orí ọ̀pá àti táwọn ọmọ ọ̀pẹ́. Káwọn ṣe gíní, tàbí káwọn ṣe gíní, káwọn ọmọ ọ̀pẹ́. Wọ́n lọ wá ní àwọn kan wá ń bẹ tí wọ́n ti kú sórí ẹ̀. Ọ̀gbìn mú ìrìn àwọn kan sí ìyàtọ̀ mo tẹ̀sí rúùn fún wa wọ́n ń retí jọ fún tí wọ́n. wọ́n máa ń jẹ́ lóun jẹ́bẹ̀ nìyína wọ́n máa bá jẹ́ lóun jẹ́bẹ̀ nìyína. àwọn wọ̀nyí o kò yí padà rárá. bá jẹ́ lóun kò yí tẹ̀sí sílà léyìí. توكيد يجوز يضمحون وقول láti bá sí ìrẹ̀lẹ̀ tí wọ́n bá ta ló ṣe english òun kí ni wọ́n máa fi ẹ̀rọ àgbá ìdìbò ìdìbò ara kùkì sábàbù ẹ̀rọ náà nílé wọ́n máa bá jàdú ẹ̀kùkì náà ọlọ́wọ́n bá ó sọ ọ̀rọ̀ iṣẹ́ tàbí ìṣe ó wá kan bá bá jàdú ẹ̀kùkì ọlọ́run ṣàánú ọlọ́run ò yí padà ní yíyí kankan kò yí padà nítorí kí ni ọlọ́run bá lè san àwọn olódodo lẹ́sàn òdodo wọn lẹ́nu àti tàbí kó sì tún lè jẹ àwọn mùnáfíkì níyà ẹ̀ṣẹ̀ wọn tàbí kó bá tútù bá àwọn ìròyìn tó wà lára wọn. Látẹ̀rí ẹ káàmẹ̀ pẹ̀kúrọ̀ nígbà aláborí lọ́lọ́. Oníkẹ́ lọ́lọ́. Kẹ́rì kan máa ẹni mú láti fi àbẹ́lẹ́ṣẹ̀ ọlọ́run lè forí mọ́ lálẹ́ rárá. Tó bá mọ̀ ọlọ́run lè forí tó bá mú báyìí lẹ́nìkan ò fi gbọ́dọ̀ wẹ́ nìkan pé kò lè lójú bí ọlọ́ọ̀kan láyé. wọ́n sọ̀rọ̀ kán láwọn sọ́fẹ̀ sí i bàbá tó ní ìlú ẹgbẹ́ tó sọ̀rọ̀ yẹn ní ìlú àdìgbà rẹ̀ ní àdúgbò àdúgbò yìí kan bàbá ní mọ́ṣáláṣí ọkùnrin kan ní ìlú yẹn lásìkò lọ́gbà ìlú ní gbẹ̀jẹ̀ ní ilé fún mi wọ́n á lọ́wọ́ tó ìṣù ilé olówó owó ẹ̀sìn máa bàbá kan ní máa ní fún àgbàgbẹ̀ lágbàgbà mùsùlùmí tó wà lẹ́sìn mùsùlùmí owó tẹ̀lé kan ẹni yẹn ti wẹ̀ sí Islam ẹni yẹn ò lè kí òun ó lè lọ tẹ̀lé kan. My father told me that he was young, long ago. But when I came back, I made that he was very fast about and I kept on for money. Olóyájé èèyàn máa ń fẹ́ lọ́wọ́ gbogbo ìgbà ni. Òun rò pé léegun yẹn kọ́ púpù tó fi mú sí ìlú láyé. Tó bá dẹ̀ já òun ló délé. Ìgbà tó wá lọ dá yẹn kù. Ó mú ṣe ó mú ṣe ìlera. láàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn lágbáwá àlèwáfá bìlìgìlì bìlì àhà nínú adam nínú àwọn karakitaristik ọ̀pọ̀ yìí nínú àdámà àwọn lágbáwá jẹ́jẹ́jẹ́jẹ́ lóòrùn ọ̀rọ̀ ọdún ìlú rẹ̀ ṣe. tó a sọ pé òun ti para àwọn ẹ̀bá àgbègbè wà sí yóò náà. tó a ẹni ilé òun ó ẹni yóò bá wa tó ní bá sẹ́ni yẹn ló ń tẹ ẹni yẹn ní wà lórí àmì yóò tó ó kù ní. àlẹ́wà pa ìyá ẹgbẹ́ àti ajá gbé lọ tó ní ẹ̀yìn. owó lọ́rọ̀ náà náà. bàbá sọ pé rárá mọ́lẹ́ sọ pé bẹ́ẹ̀ ni táyà wá lórí lórí bá bẹ́ẹ̀ ló ṣe ìgbàgbọ́ bẹ́ẹ̀ wá rí pé kẹ́ ẹ ṣe ìpìlẹ̀ ló dáa ọlọ́run ní ẹ ṣe tó dáa yẹ kẹ́ ẹ sọ̀tàn rẹ̀ fúra. ẹ fúra bẹ́ẹ̀ ló ṣe ìgbàgbọ́ ẹ wá padà rí pé ìpìlẹ̀ ló dáa ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe ẹjẹ́ bí mi ẹ lọ ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bí mi kẹ́ ẹ gbọ́ ìgbọ́n abdullahi ọ̀sì tó ní àdáta náà rọ̀súlù mọ́rin sọ̀rọ̀ lọ́hàrí wàhálì nìkọ́lá wàhúwà sọ́ọ̀dì pé إن أحدكم يجمع الخمس بالبشر به أربعين يوما نطفة إلى أرقم فوالله الذي لا إله إلا هو إن أحدكم

tọ́lọ́ ní ó ṣẹ ẹlẹ́ẹ̀kejì ẹnìkan ò gbọ́dọ̀ sí ẹ̀jọ̀ lórí òróòró yẹtọ́ ò gbọ́dọ̀ fọkàn balẹ̀ tó bá ti ń kí òwe òróòró kíkú àbí kó tún máa bẹ lọ́n lórí ẹ̀ rọ̀bánà áfíríkà àlejò gbọ́dọ̀ wà fá bí àkùdá àmàna fáwọn sórí ìrìn àyẹ̀wò ìgbọ̀wọ̀ ìgbà àmọ́ wà kíkẹ́ fún afrik àlẹ́yẹ sọ́dọ̀rọ̀ ọlọ́run fún wa ní ìfaradà wasapit àkùdá àmọ̀nà fún wa ní ìdúró ṣinṣin jẹ́ ká ní ìfaradà jẹ́ ká lè dúró déédéé ká ní ìdúró ṣinṣin dúró tẹ̀lé wọ́n lórí náà ẹ̀rẹ̀ ìkan òkèlè fún wa ní ọ̀rọ̀ wá ṣe lórí àwọn aláìsàkọ̀ọ́ torí pé yorùbá wọn ẹgbẹ́ náà àbá ló ṣe wà ní ìdójú ọ̀gbẹ́ kárí àyín ní pík ẹtù wá délẹ̀ wá kókó dé ọ̀gá pátápátá pé yorùbá ṣọ́ra èèyàn lè torí kárí àyẹ tó yẹ kó wù ú àbúgbé ẹgbẹ́ náà fún ìdúró ṣinṣin rọ́bà ńlá ìdíkùlù bàbá bàbá ìdí àdéhùn sálẹ̀ rọ́bàdà láti zik kùlù ìbàdàn zik má jẹ́ kí ọkàn wa kó tún borí àbí má borí ọkàn wa má ṣẹ́rí ọkàn wa báàdà kí àdè ìtànà lẹ́yìn tó ti ju wá mọ́nà tán kí ló tẹ̀lé wà á bẹ̀rẹ̀ lánàá nígbà tó kàwá hábùlà náà ti pa wá lọ́rẹ nílà dúnkà látọ̀dọ̀ ara rẹ̀ pa wá lọ́rẹ láti ọ̀dọ̀ ara rẹ̀ hábùlà náà ti là dúnkà pa wá lọ́rẹ látọ̀dọ̀ ara rẹ̀ kí ló pa wá lọ́rẹ ráhámà kí àtọ̀dọ̀ rẹ̀ wá ní ojú pa wá lọ́rẹ ìnáka dájúdájú rẹ̀ nìkan lọ lọ́rẹ. Ọ̀gá àdìgbò ìgbìmọ̀ tó dúkọ̀ ọ̀pá rẹ̀ اللهم ربنا يا ربنا تقبل منا انك انت سميع الدعاء وتب علينا يا مولانا انك انت تواب الرحيم واهدنا ووفقنا الى الحق والى الطريق المستقيم Gbogbo bá àgbáyé ló ń lè. واجنا أقول لك الله ربنا جمعتنا ala على ضروري وجميع المسلمين وللمؤمنين وتوى نكتب السلامة والعافية علينا آتينا Wọ́n ò tẹ̀lé káà sórí òjò tí ẹ̀ bá gbọ́ nígbà tó di ọdún mẹ́fà. Lọ̀pọ̀ máa yí wá ń tòjú. Lẹ́yìn náà, nǹkan tó dẹni tí ó fi ìlọ́mù ìgbàgbé tọ́lọ́bà ní méjì wọn kà ní ojú wọn ilé ọgbẹ́ tí wọ́n ń bí àjìmáyé ọ̀pọ̀lọpọ̀ aláìní ìrìnàmọ́ àwọn aláìní ọ̀sán àjì àkídà ti ní wọ́n bẹ̀rẹ̀ sábàlì ọ̀pọ̀lọpọ̀ aláìní ìṣe lọ́wọ́ kẹ́kẹ́ ni wọ́n ń الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أجمعين pé àwọn òyọ́ sàápẹ́ kan sílẹ̀ pé kò dáa o ájìmọ̀ èyí tí ó nke tìyẹ pé ọlọ́run kí ànábì kẹgbẹ́ ajima ájìmọ̀ èyí pátápátá nígbà tí ó na lọ́wọ́ tẹ̀lé kò sí sàábẹ́ kan tọ́lọ́ kí ò ní jọmọ àlùjẹ́ náà. àkídà gẹ́gẹ́ ní ọkùnrin

nínú wọn ni sàábẹ́bà ń pè ní anas gbọ́nà nàbì òun ò lọ sóko bátìrì musa gbọ́nà sùlẹ̀ àbújú jáánà hamza gbọ́nà abdulmutali àwọn wọ̀nyí wọ́n kú sóko yẹn ogun bátìrì torí pé anas gbọ́nà yẹn ò lógun bátìrì ó wá ní a ogun húdù yìí gbà tó ti ní ìgbà dúró ibi tẹ́lẹ̀ ìwọ̀n sọ sílẹ̀ mo rò pé ogun sílẹ̀ mo sọ àbúkú ló mẹ́rin òun tiẹ̀ ní mọ́ta ló ti gbà ìfá òun ìfàmì ìrọ̀rọ̀ fún ìlànà fún ìlànà ìlànà àbábọ́dà àbẹ́bí ti sọ sí náà nìyẹn ìgbàtàwọn ará àmọ̀dúnmẹ̀ wá gba lọ́wọ́ òun làbẹ́bí wa rẹ̀ tẹ̀lé wọn pé kó lọ mọ́ nǹkan wọn lẹ́sìn ká sí wọn ni wọ́n ṣe ní jíra ó kú lójú ogun bá bí ìrúgbà tí wọ́n bẹ́ẹ̀ sí aṣọ tó wà lára ògbó orí tó bá ti bu ẹsẹ̀ tó bá ti bu ẹsẹ̀ ògbó orí alẹ́ la ń sọ fún aṣọ yẹn lórí ẹ̀ ẹsẹ̀ tó kù kí wọ́n ti kó kó kọ́ba ọ̀hún tó lò ó lọ́lọ́run ọ̀sán àwọn wọ̀nyẹn ti má dé òun ọ̀jẹ̀ wọn ti kú.

òun ti ẹ̀ kò sí tó jẹ́ kí wọ́n ta wọ́n ta jẹ́ tí wọ́n ti ògbóni. ọkọ̀ obìnrin kan ní ìhìnì òun fẹ́ ṣe sí ètò ń pè ní ìfẹ́ tí ó yẹ jẹ̀ náà. ògùn bá tún ó wá lọ gba arákùnrin kan ó lọ bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo bá wò pa hamza ló fi arákùnrin ẹni àlè wàásù wàásù yìí lójú ogun yẹn kò sí ti ń ṣe áńsà ló ó sì jẹ́ ẹ tó mọ ọ̀pọ̀ jù ṣòwò ṣe rí áńsà náà sẹ́nu ju ọ̀pọ̀ yẹn ọ̀pọ̀ yẹn bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ lókù sí ọ̀rọ̀ pọ̀ sálọ ní ìṣòro láàrin àti àjùmọ̀ ìṣòro ẹ̀kọ́ làwọn ẹ̀kọ́ torí náà àwọn ẹ̀ wọ́n kú sójú ogun gbòòrò nínú ọmọdọ́là búrú àti áàlè àbúrò pépà ìyàmá ní sáàbì ọmọ ọmọrà búrú yẹ̀bí sọ́lẹ́há búrú pépìlá máa ní búrú ìnáàṣì tó gba àwọn kan wọ̀nyí lójú ogun yẹn gba àwọn èyí àwọn tó kú ogun yẹn ojú ogun kú wọ́n àwọn sixty five mélòó ló pé márùndínláàdọ́rin nínú àwọn tó kú lójú ogun búùtù àǹsọ́rí ni wọ́n àwọn tó gba Islam ní mọ́tẹ́tì náà àwọn tó jẹ́ mọ̀hájìrì nínú wọn tí wọ́n láti mẹ́ta jẹ́ mẹ́rin péré ìyẹ̀wò bíbí náà kí wọ́n fẹ́ fàyọ ńlẹ̀ òní pé tí àgbẹ̀tọ́ bá sọ̀tọ̀ yìí wọ́n lè sọ pé àwọn ará Mẹ́kà wọ́n kàn wá sí ẹ̀dínà wá dánú pé lójú ogun wú ó ṣe jẹ́ pé mùhàjírì mẹ́rin péré ló kú tó fi lọ jẹ́ sixty five and sorry jẹ́ pé wọ́n fi wọ́n rú pẹ̀lú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mùnáfíkì ni o kí ni mo sọ ọ̀rọ̀ mùnáfíkì ni ṣèlú hamsa kan ni wọ́n pa ṣèlú mùhàjírì ni ẹ̀sìn lọ pé akíkanjú lòun fún ẹ̀ tẹ́lẹ̀ àwọn wọ̀nyí tó gbówó lọ́wọ́ bá sọ wípé ọmọ àlìjẹ́ ńlẹ̀ ni wá ní wọ́n nínú sọ́ra tàbíkiri àyà tó lù gírì gbogbo wọn pátá asáàbù mẹ́ta kiri wọ́n wọ́n asáàbù ṣájàrọ̀ tọ́lá sàárà إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم سورة الفتح سورة الفتح آية 10 أعوذ بالله إن الذين يبايعونك إنما يبايعون الله الله فوق أيديهم فمن نكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله ومن عاق من أوبى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما يبايعونك أو تنبغي أن به الشاذ الله من بشاذ وقيمة أيديه ووضع بدر يوما فأنت تتبين

kí ló ṣẹlẹ̀ jáǹpẹ̀ ní bẹ́yà bá ń sọ yìí ìyá wa umu bashir òní àná àsámi àti nàbíyà sámi àti nàbíyà sallallahu alaihi wasallam yaqulu inda Hafsa la yadkhulu an-nar in sha'a Allahu min ashabi shajara ahadun الذين بايعوا تحتها رواه مسلم وابو داود والترمذي بنحوه وكان عثمان رضي الله رضي الله عنه غالب عند البيعه فبايع النبي صلى الله عليه وسلم بيده عن يد عثمان وقال بيده اليمنى هذه يد عثمان يقول تعالى لقد رضي الله عن المؤمنين إذ بدأوا لك ويقولون الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة وعلم ما في قلوبهم فأنزل السبيل عليهم وأزالهم فتحا قريبا نعم وتسمت كل تزوج وتركب كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní títà tó wà ní nàìjíríà tí àlọ́ ti wá rán olùsùnmọ́n pé kó lọ fi ọkàn wára mọ́kàtà lẹ̀. báwọn ọ̀gá ti jà wá àwọn ọ̀gá jà àwọn wá ti lọ ìròyìn wọn ti pé wọn ti pa Usman sí mọ́kà àwọn ti wà nínú Nàìjíríà àwọn mùsùlùmí wá ní àwọn gbẹ̀sán ẹ̀jẹ̀ Usman gbogbo wọn wá ṣàdéhùn pẹ̀lú àdọ́bí àdéhùn tí wọ́n ṣe ní ẹ̀rọ àpè ní báyà akéde rìbì wọn àdéhùn ìyọnu lábẹ́ ẹ̀jì àwọn ọlọ́run wá sọ sí pé lágbàtọ̀ sí àfọ́nù ọlọ́run tí yọ́ sí gbogbo àwọn ọmọ mi ní ìròyìn Nígbà tí wọ́n ń ṣàdé pẹ̀lú rẹ̀ àmẹ́bì lábẹ́ ìkì náà, torí pé ọlọ́run mọ́ tó wà nínú ọkàn wọn lásìkò yẹ. Ọlọ́run tí wọ́n fọ́ ìfọ̀kànbalẹ̀ lé wọn lórí, ó sọ̀kalẹ̀ lé wọn lórí. Ọlọ́run wá ń sọ lẹ́sàn ìjẹjà tó súnmọ́ ìṣẹ́gun ní jẹ́lẹ̀. Wọ́n ọ̀rọ̀ ogun tí wọ́n rí kó ìgbà ń sọ fún wa pé òun gbọ́ pàtàkì ìrùsọ̀ lọ́dọ̀ hapsọ̀ pé ẹnikẹ́ni nínú gbogbo àwọn tó ṣe báyé àyè ìgbẹ́ tí ó náà ó ní ìdíjọ́ náà Usman ò sí níbẹ̀. Ìgbà táwọn ti wá ṣe pé ànábì gbọ́wọ́ ìsílẹ̀ ni wọ́n á mọ́ wọn lé lórí. Ànábì wá mú ọwọ́ rẹ̀ ọ̀tún ó wá gbé e lórí gbogbo Usman. sọ. gbogbogbòdì ọ̀rọ̀ yẹn wọlé ànábì ní ọwọ́ jì ọwọ́ tùsùnà ni tọ́lọ́gbọ́ ọ̀rẹ́ ìwọ̀lá rẹ̀ ní ọ̀dọ́là ẹgbẹ́ àgbà tó bẹ̀rẹ̀ kó kámọ́bà kó kámọ́bà sùúrà gbogbo ọ̀rọ̀ bá ti gbà lọ́mọ àwọn ẹgbẹ́ yóò sùn ní lẹ́jọ́ bàbá yóò pàṣẹ ìlẹ̀ ọ̀rọ̀ láti fẹ́ ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ adé òun ní orí adé òun náà òun ní bẹ́ẹ̀ dáhùn òun ní òun ní òun náà ti tó wájú òun bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé òun ní ìṣẹ́ tó mọ̀ nǹkan wà ní. tó bá ti gbogbo àwọn àlàyé pé ló ní

àwọn kan tó ń ṣẹlẹ̀ lórí táwọn kan lọ sọ ní lọ́wọ́ tó ṣàánú wa lọ́wọ́ gbà fún wa lábẹ́ ọlọ́wọ́ ti gbà jẹ́ àlékún dáadáa ọlọ́wọ́ tó ṣe lẹ́nu kọ̀ọ̀kan pẹ̀lú òtú ọlọ́run ìfáìlá jù àwọn láti ní àmì ìrẹ́kì láàkín ọ̀rọ̀ àwọn aráalé ànábì ẹnìkan oríyàwó àlẹ́bì kankan yọ fóònù ọmọ àlìjẹ́ náà tó láwọn kan sọ pé ìyàwó Aisha mọ́tòdésì náà torí náà ọmọ ẹ̀nà ni àwọn ọ̀rọ̀ yẹn fi dákọ̀ wá omi di áyà àti tó ju kan lọ́dún sórọ́tù lóòrùn sóra twenty four lọ́dọ̀ bọ ìyá wa Aisha kan torí pé wọ́n ń Awọn lójú ogun àwọn mùsùlùmí wá dìde àdánù ní kí máa lo sọ ilé bá a faṣọ olóògbé ní lítà litr gbèsè lítà litr e, lítà ó máa ń wà lẹ́yìn àkúnmí inú ẹ̀ làwọn èèyàn máa ń jókòó sí ibẹ̀ làwọn obìnrin máa ń jókòó sí ibẹ̀ ni yàrá àìsà jókòó sí. àkúnmí sì ní sàn pé yóò fúnlẹ̀ ní tí wọ́n bá lóyá yóò ṣí yóò sí àwọn tí ò pé yàrá àìsà wà nínú ẹ̀. ìgbà tó ń jí

ṣùgbọ́n bàbá òun súnmọ́ bẹ́ẹ̀ ó kàn gbé àìṣà àti àwọn bàárà náà ó wá ṣe ìlẹ̀ nìláì wà ilẹ̀ ilé ìrọ̀jú ìyàwó àìṣà wá ní fàṣẹyìnkọ́tù ìsìnjà yìí mo jí wà ilẹ̀ ilé ìrọ̀jú wákọ̀tù bá tù ní jìnnà ó ti fi jẹ̀rì báàbò ní ojú lẹ́sẹ̀kẹsẹ̀. bí a na àìsà màrúfà ìjà sọ̀kùwà ní kọ́bìlà jìlìbá. Sọ̀kùwà ti mọ ìyàwó àìsà tó tó di pé àyà jìlìbá kù sọ̀kalẹ̀. Ó dàbí ẹni bá a ti mọ̀ sí ìlú jìlìbá, ìjọba wa lo jìlìbá. Èèyàn lè fi rí ẹ̀gbẹ́ dàmọ̀ obìnrin náà lórí ó ti jáde sẹ́kọ́ndì ó ti tún lọ sí ayé àtúnṣe ó ti lọ sí kọ́lọ́dì ọ̀rẹ́dẹ́sàn ó lo jìlì bá ẹlẹ́hà ni ó lọ pírísípà ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀tọ́ rẹ̀ dárúkọ ẹ̀ eléyìí ló kó ṣojú mi ní o ó bẹ̀ sí orú ẹ̀ ó ní kí nílé wà lẹ́nu ẹ̀ bẹ̀ lo ẹ̀ á kó bójú owó ẹ̀ pírísípà yẹn ó lẹ́kọ̀ọ́ pàṣẹ olóhùn mọ̀ tó wọ́n tó lò wọ́n ọ́fíì pírísípà yẹn ló yẹ lẹ́hà rẹ̀ bèèrè kọ́ So tó Sọ̀fúnwán wá ẹ̀jì tí ń gbé bọ̀ wá pé ìyàwó Aisha tó ló fi wá lọ bá àwọn ọmọ ogun tó ti lọ́wọ́jú. Bó ṣe bọ̀ àwọn mìíràn fi ti sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọdé ìdẹ̀lẹ́ ọmọ gbèsè Aisha iná ti di ìyàtọ̀ pé lẹ̀ àwọn ẹni ọlọ́run gbé lọ́ti bẹ̀rẹ̀ orúmọ̀ nìyẹn fún olóṣèlú náà ọ̀rọ̀ yẹn tọ́pù pé àlọ́jù padà sọ fún àìsà púpọ̀ lórí àlùkù bá kí bàbá ẹ̀ lọ́tọ́rù ìrìnàjò. ẹ wá rán owó rò odidi ayé àkùrá ló wá sọ àlẹ́ wá àti ọlọ́ ìmọ̀ kó máa lọ jáde kó má jáde nínú kùrá àti bàbá wọn sọ lọ́dà máa ṣe àpò. إن الذين جاءوا بالإثم عقبة ìjọba àwọn tí wọ́n gbé àdápa ọmọ ti já kúrò náà tí wọ́n ò jẹ́ lórí náà fẹ́ ṣe sí náà àwọn tí wọ́n wá ń fọn káàkiri tí wọ́n bá ìjà sí náà ara yín ni wọ́n ìkọ̀kan nínú yín ni wọ́n. lẹ́yìn ẹ̀kọ́ fún ìṣòro ọ̀lẹ́kùn ẹ mọ́ wà á rò pa burú ló jẹ́ fún yín tí wọ́n ṣe yẹn o. ẹ̀rọ ọlọ́run ti ẹ̀rọ mi rè báyìí mùsùlùmí. Lèkún lé kìló ló tẹ̀lé. Lèkún lè múrí èyí ọkọ̀ fún àwọn tó dàgbà àwọn máa ń ṣàyẹ. Bẹ́ẹ̀ni, yóò mọ̀ ọ̀bẹ̀ fún máṣe kásábà ìṣẹ̀lẹ̀ èyí tó ṣe déédéé èyí tó dá nínú ẹ̀ṣẹ̀ ìkásábà yẹn sẹ́ẹ̀sì ìkìsábà èyí tó dá nínú èyí tó nínú ẹ̀ṣẹ̀ yóò mọ̀ ọ̀bẹ̀ fún bẹ́ẹ̀. لكن رموا منهم لكن عذاب عليم سورة 24 لك سورة سورة نور Ayẹ ẹlẹ́ẹ̀kọ̀kọ̀ láti ẹ̀síwájú. Wà lọ́dí tàwádìlá. Kéde rọ́pù nínú. Ẹni tó wá sáyà gbàgbà nínú wọn, ṣàgbẹ́lọ́wọ́ wá ń ṣẹlẹ̀ ẹnìkan ló jà báyà gbàgbà.

méjì ṣùgbọ́n àwọn tó ṣàyà bá gbà ìyá ẹlẹ́ta ilé ló fẹ́ fáwọn ẹ̀yẹ lọ́dún ọlọ́wọ́. لولا إذ سمعتموه والمؤمنون والمؤمنات بأنفسهم خيرا kí ló dé kí ló dé tàbí èé ti ṣe tó fi jẹ́ ìpé nígbàtẹ́yìn mùsùlùmí gbọ́n nǹkan tí wọ́n sọ nípa ìyàwó Aisha ẹ mùsùlùmí lọ́wọ́ nígbàgbọ́ òun lọ́kùnrin àti lóbìnrin ẹ ṣe orí tura ní pé kò ṣeé ṣe ya ọ̀rọ̀ mi Kẹ́wàá sọ ìdí mo kàn ń lò bẹ̀ ní pé àbíta fẹ́ tún mú jáde mú ẹ̀yà ẹ̀rọ pọ̀ ọ̀tọ́ bẹ̀ ní pé àbíta lè mú jáde pọ̀ ọ̀ẹ́já mú ẹ̀yọ̀ fẹ́ jáde àwọn tí wọ́n jẹ́ mú náà fi kì àtàwọn kékeré tí wọ́n bá fẹ́ dojú ẹ̀sìn gbọ́dẹ̀ tí èyí bẹ̀rẹ̀ nípa ìrẹ̀wò kì ni wọ́n fi lọ bẹ̀rẹ̀ orí olórí ni wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀dọ̀ olórí wa pẹ́pẹ́pẹ́ ìmọ̀kù òkè alẹ́yìn ẹni bá gbèrò láti dojú ìgbò lẹ̀ lókè rákẹ́ ọ̀dọ̀ mọ́ọ̀lù lókè bẹ̀rẹ̀. wọ́n ṣe lókè jẹ́ gbọ́tẹ̀ sílẹ̀ tó bá lọ la ẹ̀rọ kan pé ìdí tó fún wọn ní òkè gbọ́tẹ̀ sílẹ̀ pé ọgbọ́n tí ó ṣe gbé tẹ̀ sí kúrò ní ìrẹsọ́láṣẹ́ àdókòó náà lọ sí ìrẹsọ́láṣẹ́ àdókòó náà ẹni tó ti wá bẹ̀rẹ̀ ọ bóòlù ìṣe fẹ́ fún akíkọ́kọ́ fẹ́ tó kò lẹ́gbẹ̀ẹ́ yìí lẹ́yìn tó wọ́n ti lé sí náà kí wá bẹ̀rẹ̀ ìṣe ìjọ pé ìṣe ìjọ kan ó bẹ̀rẹ̀ dá dúró ìlú. sẹ́yìn ló kó lé tàbí ìmáàmù wẹ́n wá sí ìlú àjọkùnà ìmáàmù òkèlè abẹ́rẹ́ kò sí ilé ẹjọ́ wá ń ṣe ní tàwọn ìlú ìjọba ti ṣe ní àárọ̀ nílẹ̀ pa owó rẹ̀ tó wọ́n kà ní àti ní ojoojúmọ́ tí bá ilẹ̀ iṣẹ́ tó lọ́wọ́ láti náà lórí bá yìí. Ààrùn lọ lọ ní Mùkátà òwúrọ̀ kówó ní ẹ̀wà ní bẹ̀rẹ̀, ẹni tó ti lọ bẹ̀rẹ̀, àwọn àwọn òwò àtàwọn òṣìṣẹ́ yìí yẹn mọ́ torí pé owó tí wọ́n dá mẹ́ owó oúnjẹ ni àwọn olówó jẹ́ tó kọ̀ dáadáa lórí wọ́n ní kó wá sí ìjà àkọ́rí. tí ẹ̀kọ́ òsì ni wọ́n á bí ní yẹnu kùránì wá ní bílú ẹ̀ bá ti wáyé ẹja wọn lákẹ́kẹ́ wọn pé kò rí bẹ́ẹ̀. àdàpàrọ̀ ni ó ṣe wá lọ́wọ́lọ́wọ́ nípa rẹ̀ olójẹ́gẹ́ kò ní nípa tí ó kò lórí ẹ̀sìn ṣùgbọ́n ó lọ bẹ̀rẹ̀ lókè olóba gbogbo ṣùgbọ́n tí àwọn tó bá tù wá lò ní tí àwọn olùmọ̀ bá ti pọ̀ ń bẹ̀ tàbí táwọn tó nímọ̀ wà ṣùgbọ́n tí wọ́n fẹ́ jẹ́ àti tí wọ́n fẹ́ jẹ́rù bá ti jẹ́ wọ́n gbádùn owó ní tètè sọ ọ̀rọ̀ yẹn ní sílẹ̀. ẹ̀wù ibi tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ yẹn olọ́lọ́run sọ mi tí wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Aisha ìyàwó àná tàbí ọ̀dà tó lẹ́yìn tó yẹ tó bá ti lè dúró lára ẹ̀. wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ ẹ̀sìn wó àwọn àbúrò àti òṣèlú ìgbàlú ìgbàlú ìṣòro ọwọ́ àti ó bọ̀ gbogbo ìlú ni o tí wọ́n ti lọ ti ṣíláìsì ọ̀dọ̀ àwọn olórí ni wọ́n ti lọ sí. ó náà ni mo sọ àwọn ọmọ rẹ̀ ẹbí mẹ́rin ṣe é lọ́wọ́ kí ló sọ rẹ̀ òbí ká lọ ẹ̀kọ́ rẹ̀ jù ọmọ ìlú kátà ní ẹ̀kọ́ tí o kò láì ọlọ́run sọ ẹ̀ka ọmọ òmìnir sọ pé kí wọ́n ti táwọn ọba ti lè lọ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn olórí olórí wọn ní rẹ́ǹtì kájọ pé kí wọ́n ní àìjẹ́bẹ̀ ni ó da ẹ̀sìn ní wọ́n sọ ẹ̀sìn ọ̀rọ̀ yóò wá sí ìlú

èdè sáàpù ẹ̀rẹ́ tó láti lọ pé láì wọ́n pé ní ọdún kẹta jẹ́yìn ìyàwó ìmọ̀mù ló ń ta nínú ọjà láàbíà nínú ọjà náà ìyàwó mọ̀ fi lọ ẹ̀sìn tó palẹ̀ nù mọ́ ẹ̀pẹ́ sẹ́kù pé kí n fẹ́ ẹ̀kọ́ ní láti ráì ẹ̀sìn yóò dájẹ́ ó lọ nìyí. tó lé bí tó pàdé ló fi lọ sọ pé ìyàwó lè má mú pàrẹ́ yìí. ìyàwó mọ̀ nílò kó ń fa láì lọ́jà kí wá lẹ́ẹ̀bì fọ́mọ́ pé kìí ṣe láìsí mọ́síláṣí ló lọ ń fà ẹ̀ ọ̀nà pẹ̀lú kò ṣe kọ̀ mọ́ ṣe ó jẹ́ pé àìpéjọ́jọ́ ìgbẹ̀dẹ̀gbẹ̀ tó lórí ẹ̀ kó má pè sí ìdájọ́ ọlọ́run ṣàánú ọmọ dáadáa ọlọ́run tí ó bá jẹ alẹ́kùn ní adáadáa tó ṣe fún ọ ẹgbẹ́ mo láwọn ọ̀rọ̀ yẹn fún ọ̀gàn ẹjẹ́ ká dáa tó bẹ̀ lọ́dún àwọn ìyàwó àtẹ́sí kò rí kankan yọ bẹ́ gbogbo wọn bá ọmọ àlejò pátápátá láì jẹ́ ẹyọ̀kẹ́ láì ẹyọ̀kẹ́lẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ tó bá jẹ́ ọ̀lá àwọn tẹ̀síwájú ṣùgbọ́n á ìwàlìjà wà àbò àdì á átọ̀gbẹ́ ẹyọ̀kan nínú àwọn ṣùgbọ́n àti ẹ èsì ẹyọ̀kan tá a bá fún yẹn ni ó kọ́ gbogbo àwọn ṣùgbọ́n àti òkú nípa àwọn sọ̀rọ̀ àwọn kan tẹ̀síwájú nípa àwọn àlẹ́sílẹ̀ sàbáhùn bí ìsáàlù. Hàbà ọ̀pọ̀ ìsáàlù àyàmú, àbúrú kọ́ ní àdá ọ̀sẹ́kùnlá ìwádìí ìsọ̀láwà lè fi ọmọ ìlú ọmọ